إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقاتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء ربكم عظيم وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين ọpẹ́ púpọ̀ fún ọlọ́run. alhamdulillah. a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà. أنا أنصر عليكم على عرف وأنا محمد صلى الله عليه وسلم ẹni tí ọlọ́run ọba ara ti gbogbo ayé ẹni tó jẹ́ ànábì ìgbẹ̀yìn tó dẹ̀ di dandan wípé kí á gbà wípé òjíṣẹ́ gbẹ̀yìn ànábì gbẹ̀yìn òun náà ni ànábì muhammad sallallahu alayhi wa sallam. ọmọ kọlá tó máa sàlámì ń dá èmi ala rasulil qurashiyil khatami. ọlọ́run ọba kí ó jọ kí bá a ṣe àlékún ìfẹ́ rẹ̀ àti àlékún ọlá rẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam. ala rasulil qurashiyil khatami ẹni tó já pé pé orúkọ ìdílé rẹ̀ wọn náà ní ìdílé kùrẹ́ṣì ìdílé kùrẹ́ṣì lè jẹ́ nínú ashraful qaba'il fi Makkah al-Mukarrama ẹjẹ́ nínú àwọn ìdílé àti yìí ní ìgboro Mákà látàkùkù bá náà títí dòní agboolé àwọn èèyàn pàtàkì wọn náà níbi tí Ànábì ti jáde sallallahu alaihi wa sallam eléyìí náà ń sọ́ka kí náà fà níta fẹ́ rí níbi ìmá sọ ìdílé àwọn ànábì ọlọ́run kí ni ta fẹ́ mọ̀ ń bẹ̀ kí ni ìdí tọ́lọ́ fi máa ń jẹ́ ká mọ̀ á kábàá lè mọ̀ wípé wọ́n nípìlẹ̀ wọ́n lẹ́bi wọ́n lára wọ́n níran wọ́n lágbólé tí wọ́n ti ṣàn wá gbogbo ẹni tó bá ti wá ní gbogbo ràn òròyìn báyìí lára kò lè jọ́lọ́run ẹ̀rí náà bá tí wọ́n bá fẹ́ kí oríkì ànábìrin sáwọn kì délẹ̀ délẹ̀ alẹ́ ìsọ́látù ọ̀sọ̀lá kọ́dà láti ìpìlẹ̀ ìgbà tí wọ́n fẹ́ bí ìyá rẹ̀ àjọ àti bàbá rẹ̀ ń tọrọ fọ́mọ ọkùnrin lòun fẹ́ bàbá tó ìyá tó bí ànábìrin sá bàbá tó bí rẹ̀ òun tọrọ fọ́kùnrin lòun fẹ́ ọlọ́run wá fún ní ọmọbìnrin wani wa inni ha maryam wa inni u'idhuha bika wa ha min ash-shaytanir rajim wani o fi Ọlọ́hun ṣọ́ o o sọ ni maryam nde nbi Ọlọ́hun kó bá ń ṣọ́ kúrò lọ́wọ́ shaytan atun àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ọlọ́run sọ̀tàn rẹ̀ fún wa kọ́dà tó fi kàn yín sàn ìgbà tí wọ́n ń dù pé èmi ni màá tọ́ ìwọ́kọ̀ ni wàá tọ́ àwọn tí wọ́n fẹ́ gbà yá ànábìrin sá tọ́ sá ìyá rẹ̀ àwọn tí wọ́n fẹ́ kó wá gbé lọ́dọ̀ àwọn wọ́n tún ń dù títí títí tó fi já sí ọ̀dọ̀ Zakaria ni ó padà kọ́ ọ̀gùn sí i. Bùkúrá àwọn eléyìí náà tọ́ka sí wípé anáwọ̀ anábìá ọlọ́run ní tàǹtẹ́. Mo máa ń sọ̀lá tó máa sàlà ní dàdí mi alárọ̀sù lílẹ̀ kọ̀rọ̀ ṣe ìjìnlẹ̀ kọ́ta mi. Òun ló mú wa tàbí láǹfààní àti lè rí ìtàn anábì náà trace. Báyọ̀ sẹ́lẹ̀. Sallallahu alaihi wasallam kò sẹ́nìkan ni wọ́n tó wọ̀ bọ́ láti sánmà kódà ilé ìta tiẹ̀ ẹbí tó jẹ́ ìpìlẹ̀ ẹbí gbogbo wa òun náà lẹ́bí tiẹ̀ náà òun náà nànàbí wa Adam alayhi salatu wa salam sọ́bọ́ wa kàn rẹ̀ kẹ́ ní àkókò mẹ́bí tiẹ̀ òun lè jọmọ ọlọ́run rárá ọlọ́run nínú yẹ̀pẹ̀ ni mo ti dá kódà ń tí mo fẹ́ ṣe dẹ́dà rẹ̀ mo tún pa àwọn àlẹ́kà pé ẹni ẹwà wo tí mo tún fẹ́ ṣe yìí o táwọn àlẹ́kà tún fi ń ṣe béèrè lọ́dọ̀ ọlọ́run pé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima'a wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak قال إني أعلم ما لا تعلمون àwọn mẹ́lẹ́ka tó wá fi iru di ọlọ́run pé irú àwọn ìran olùtún fẹ́ dá sórí ilẹ̀ yìí ṣé kìí ṣe àwọn ìran tí wọ́n bẹ̀rẹ̀ sí balẹ̀ jẹ́ àwọn olùmọ́sọ̀rọ̀ tó pọ̀ nínú tẹ̀síkìrì lórí eléyìí náà. pẹ̀lú àtẹ́jàlú fi ha máa yóò fún sí ìdòfin ha wáyé sí kò sí máa. wọ́n ní rẹ̀ ọlọ́run ataj'alu fiha man yufsidu fiha tí ó fẹ́ dá sórí ilẹ̀ yìí fiha ay fil ard ìhàrù sọmírù yàrùdú ilẹ̀ ọ̀rùdú. tó bẹ́ẹ̀ dásórí ilẹ̀ yìí. báyọ̀ fọ́sẹ̀ dọ̀bí ha. àwọn kan máa bẹ̀rẹ̀ sí ṣèbàjẹ́ lórí ilẹ̀. wọ́n yẹ sí kò tì máa. tí wọ́n á dẹ̀ tún bẹ̀rẹ̀ sí máa wá ta ẹ̀jẹ̀ lẹ̀ wọ́n máa para wọn pakópa. wọ́n náà hànú ló bá ti ṣubí hàmdì kàwánú kọ́ ti sọ̀la. ó dẹ̀ mọ̀ pé àwọn ti wa àwọn màlẹ́kà tó dá yìí àwọn máa ń ṣàfọ̀mọ́ rẹ̀ náà ń ṣẹ̀yìn rẹ̀ ni. àwọn kì í yapa tó bá. ọ̀la ẹ̀ ní àlámọ̀ màlá ta'lamun. ọlọ́run bá ní ẹ̀mí máa ń tẹ̀yìn ọmọ àwọn èèyàn ń bí àwọn èèyàn máa ń ṣe ìbéèrè kan tó yá tẹ́yìn ọba láǹfààní àti ìṣèwádìí nípa rẹ̀ kó fi dáhùn dáadáa ó lè tẹ̀sùrú mọ́yàn lójú ọ̀rọ̀ lè mú kẹ́lẹ̀ mi máa ṣèrònú pé rápa àwọn alẹ́ka ipa pàmà àwọn kan mi tọ́lọ́wọ̀n ọmọ tí wọ́n tí wọ́n sọ ń jọ kí náà náà wọ́n náà wọ́n kàn sọ gẹ́gẹ́ bí ìrírí wọn ni gẹ́gẹ́ bí ẹ̀sírẹ́ǹsì wọn látara ìdẹ́jà tọ́lọ́run ti dá àwọn àlìjọ̀nú torí pé àwọn àlìjọ̀nú náà mùsùlùmí wà nínú wọn kèfèrí wà nínú wọn onígbó ọlọ́tí oníwà bàjẹ́ kún àárín tí wọn náà báwọn ẹni eré náà ṣe pọ̀ láàrin wọn rẹpẹtẹ irú àwọn yẹn ni àwọn màlẹ́kà wá ń wò pé ṣẹ́rù wọn ló fẹ́ dá sàdúró wa àmọ́rú ẹ̀yà kẹta tó fẹ́ dá yìí o ṣùgbọ́n lọ́wọ́ ń tọ́lọ́wọ́ bá ṣàlẹ́ṣà láti dá nírú àwọn àlùjọ̀nù tá a máa jọ wọ́n nínú ìṣúsí tí mùsùlùmí á wà nínú àwa náà kèfèrí á wà nínú wa aṣẹ́wó olè ọlọ́tí jàgùdà ó ń tẹ́tẹ́ á wà nínú tiwa náà olùpáyà ọlọ́run olùsìn lọ́run olùkòfin ọlọ́run mọ́ á nínú wa ọlọ́run fi ń sọ fún wọn pé mo mọ tí mo ń ṣe. ìní lọ́nà ló wà nílẹ̀ yìí. alámọ̀ máa la tàn lámọ́. ló wà nílẹ̀ yìí àwọn kan ló fẹ́ wọ̀ kọ́mọ náà lè máa ṣiṣẹ́ iná kọ́mọ àlùjọ́nà ṣiṣẹ́ àlùjọ́nà ó ní mo máa ń tẹ̀yìn ọmọ ẹ lẹ̀ bẹ́ẹ̀. kí ló fà á tàbí ní gbogbo òtàn yìí tàbí ní àṣẹ̀sì sí i kábà lè fi mọ̀ ipé àní gbogbo àwọn tọ́lọ̀wọ́n bá dáì ni wọ́n ti pè. Màmá sọ̀lá tó máa sàlà mí ń dáì mí. Alára zòlè lè kọ́ra sí iye lè kọ́ tábí wà áàlìhì wà sábìhì àdàrà rí. Alábì tó jẹ́ ọmọ agboolé kùrẹ́ṣí. àlàkọ́tàmì. èyí tó dẹ̀ jẹ́ náà ni òpin ànábì ọlọ́run kí ló fà á tá a fi máa ń lé emphasis lórí pa ànábì lópin ànábì ọlọ́run a gbọ́dọ̀ má máa sọ. gbogbo ẹni tó bá pera rẹ̀ ní mùsùlùmí tí ó bá yẹ tí ní ìgbàgbọ́ wípé òpin àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ òní Muhammad. ẹni náà ò ní jẹ́ mùsùlùmí má sẹ́yìn àbá ti ń rò lẹ́ẹ̀mejì pé ẹ̀pọ̀ tí wọ́n ti sọ fẹ́ nìkan náà tún jẹ́ Gulam Ahmad wọ́n ní òun náà ó ní òpin òjíṣẹ́ ni rárá o téèyàn bá ti fi lè ní àdìsọ́ kan bẹ́ẹ̀ ó ti yọ̀yàn kúrò nínú Islam àwọn tó wọ́n ní àdìsọ́ kan bẹ́ẹ̀ ń kọ́ à nílé kírun lẹ́yìn wọn ni àdẹ̀ nígbàgbọ́ pé mùsùlùmí ni wọ́n àdẹ̀ ní kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sálámọ̀ sí wọn téèyàn kan bá ti ní àdìọ́ kan wípé anábì kí ló fà á tó ti tako ìpìlẹ̀ ńlá gbòǹgbò kan nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa ó dẹ̀ ti tako àyà nínú àyà alukur'an tí yẹn bẹ̀rẹ̀ sí ní àtakò sí àyà kan nínú alukur'an ó ti tako gbogbo alukur'an lọ́dọ̀kì délẹ̀ kí ni àyà náà ọlọ́run bá sọ fún wa nínú alukur'an pé ما كان محمد أبا ما كان محمد أبا أبا أحد من رجالكم ولكن, ولكن رسول الله وخاتم النبيين قال محمد بن عبد الله كان محمد أبا أحد من رجالكم قال أنا كيسي بابا يوم وفي قناة ليلة ناسي a ní máa kí ànábì ní bàbá wa sallallahu alaihi wasallam ọlọ́run ọba ti láńgbà tí ṣẹlẹ̀ ti zébì yẹn náà ti wáyé lọ́lọ́run ti ní ud'uhum li aba'ihim huwa aqsatu 'inda Allah kó máa dàrú torí bẹ́ẹ̀ o muhammadu kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú. muhammadu ní àbá àdémírí jàlè kan. torí ẹ̀ náà sọ́lọ́ ń sọ náà yàtà níta kàlẹ́ kan yẹn òdì ọ̀hún lè ìhín. dájọ́ kan jáde ń yẹn náà lọ́pọ̀lọpọ̀ tají símọ́ lónìí ìyàwó orúkọ bàbá rẹ̀ tó ń jẹ́ lọ́ra fẹ́ kò túmọ̀ púpọ̀ orúkọ bàbá rẹ̀ rẹ̀ Khadija lórúkọ rẹ̀ Aisha lórúkọ rẹ̀ nígbà tẹ́ ìfẹ́ ṣùgbọ́n orúkọ bàbá rẹ̀ a máa jẹ́ Mustapha ẹ̀yẹ kó máa jẹ́ Aisha Mustapha tẹ́yìn bá wá fẹ́ forúkọ yín kẹta orúkọ rẹ̀ ẹ̀jẹ̀ kó kàn jẹ́ kẹta ni ṣùgbọ́n tó máa tẹ̀lé orúkọ rẹ̀ gẹ́lẹ́ òun náà ni Aisha tí túmọ̀ bí tó Mustapha kíni di kílẹ̀ rí òdì ọ̀hún. yàrá ìhìn huwa aqsatu inda Allah. ọlá ni ẹ ṣàfihàn orúkọ ní kálukú sára bàbá rẹ̀. fa in lam ta'lamu aba'ahum fa ikhwanukum fid-din wa mawalikum. sẹ́ẹ̀bá ọmọrúkọ bàbá wọn ẹ pè wọ́n ní ọmọ ìyá nínú ẹ̀sìn wọ́n á pè ní nǹkan mi. láàyè yìí tá à ka yìí náà ọlọ́run sọ fún anabi sọ̀rọ̀. kana muhammadu ni aba ahadin min rijalikum. ọlọ́run ní muhammadu kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú yín o. walakin rasulallahi wa khataman nabiyyin. ọlọ́run kì í déédéé dárúkọ muhammadu nínú alukur'an sallallahu alayhi wa sallam ó máa ń dàgbé kókó pé سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àyè tí òṣè máa kà tán tọ́lọ́n ti ń pè ní ẹrú ẹbí kọ́ ló ń pè ní òjíṣẹ́ láwọn àyè tó pọ̀ náà bẹ́ẹ̀ nínú alukoran ṣùgbọ́n tọ́lọ́n bá fẹ́ sọ ọ̀rọ̀ tẹ́ẹ̀ ni màá wá tẹ̀síro rẹ̀ káàkiri awa lamọ́lẹ̀ báyìí muhammadu. àkàdá muhammadu abá ahadin rìjàlẹ̀ kan ní kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú yín o. walakin rasulallahi wa khataman nabiyyin. iṣẹ́ ọlọ́run ọba ni ọ̀ tó dẹ̀ ń jẹ́ òpin àwọn ànábì ọlọ́run. àkànná Allahu bi kulli shay'in alima. ọlọ́run ní gbogbo nǹkan pátá lòun nímọ̀ nípa rẹ̀ tó bá padà wá dọ̀la kan tẹ́ tún pé nǹkan àti ìwà òun ọlọ́run bá mọ̀ yẹn dé èèyàn yìí òun tó ń rán tó ń pé lópin òjíṣẹ́ òpin àwọn ànábì ọlọ́run bóun ti fẹ́ kó rèrè o. wọ́n máa sọ̀lá tó máa sọ̀lá ní ìdarí mi. a ń sọ̀rọ̀ àlékún ọlọ́ ọlọ́run fún ànábì náà. alárànṣe líle kúrò ṣe yí lọ́kọ́ ọ̀tà mi. ibi táwọn tá ń sọ yìí ti fẹsẹ̀ kọ́ ọ̀rẹ́ tán ti fara yánlẹ̀ tí wọ́n ti fi gbogbo ara bó. àwọn tí wọ́n nígbàgbọ́ fún anábì kọ́ ló pin àná ọlọ́run. ẹlẹ́mìí tẹ̀ tí tán pátápátá. òun tún pera rẹ̀ ní prophet àwa níta náà fi jọ ó ní àwọn ìran ànábì ìran òjíṣẹ́ ọlọ́run ò lè tán lórí ilẹ̀ ànábì ọlọ́run lòun náà messenger lòun náà prophet lòun náà àwọn èèyàn náà dẹ̀ rọ́ tẹ̀lé nígbàtá ìsì ẹ̀wá sórí kòdò pera rẹ̀ lọ́lọ́run ní mo ṣí ń èsì làákà àwọn èèyàn kí máa ń rún tí kì máa ń lè ń kakuléètì kó rosó sí pé ṣé kí ní pọ́síbù ṣá ṣe ṣe ṣá wọ́n bá wá fẹ́ jí láàárọ̀ wá bẹ̀rẹ̀ sí fún kí ní fi jí nígbà tí wọ́n ń kí ọmọ ọba láàfin òun náà ṣe nẹ́pẹ́ nígbà náà sáà gbogbo ẹ̀ náà padà wálẹ̀ ọlọ́run tó jẹ́ ọlọ́run òun náà nìkan anabi tó dẹ̀ jẹ́ òfin àwọn anabi ọlọ́run táyé yóò fi ní jáyé mọ́ òní muhammad bin abdullah sallallahu alaihi wasallam sẹ́yìn bá lẹ́ni tó náà di sọ́kàn ìmọ̀ pé gula muhammad ní ọmọ ọlọ́run ní anabi ọlọ́run ẹ sì ti kìlọ̀ fún wọn. àwa sì máa ń sàwọn ọ̀rọ̀ kan nínú ìwádìí ní gula muhammad yìí níbo ló kú sí. pẹ̀lú research a gbọ́ wípé inú ilé ìgbọ̀nsẹ̀ òun náà lọ́lọ́run ọba ní kásìkò rẹ̀ tó sí pẹ̀lú àárẹ̀ kan tá ń pè ní kọ́lẹ́rà ìṣesí àwọn anábì ọlọ́run dẹ̀ rí nínú súnà wọn súnà lè àmìyà òun náà ni pé ibi tí wọ́n bá kú sí náà ni kí wọ́n sin wọ́n sí ló fọ́ tó fi jẹ́ sínú yàrá àyàwó àìsà lànàbì dákẹ́ sí ibẹ̀ náà ni wọ́n sí sí ọ́fọ́ pálẹ̀ àmìyà wọlùmọ̀rẹ́sàkì àwọn ni wọ́n ní ilé yìí àtàwọn òjíṣẹ́ ṣéwù kan náà gbọ́dọ̀ wá ní tóun bá ti kú ìmáàmù kan gbọ́dọ̀ ní tóun bá ti kú inú àwa tó kù inú tẹ́lá yìí ti wa àwọn anábì ọlọ́run níbi táwọn bá kú sí anábì Muhammad kú wọn wá sí sínú yàrá àyàwó Aisha extension mọ́sálásí wa pẹ̀ débẹ̀ lónìí ẹlòmíì náà wá bẹ̀rẹ̀ sí ìwé kú mi ẹni sábà ní káwọn wúsàárì àfọ àwọn tó wà ní iná ọgbà ilé kíwà àwọn kúrò kan lọ sí Madina náà kan lọ wúsàárì anábì kúrò lẹ́yìn Masjid al-Haram an-Nabawi حرام ناني، ni wọ́n fi ń pè ní haramain haramu maki haramu madani a ní rárá ọ̀rọ̀ ilé yàtọ̀ síra wọn ìgbàtà ní náà rí páwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣẹbọ́ ń bẹ̀ ó ní gbogbo wàhálà síkẹ́rìtì tó wá pọ̀ tó yìí tó fi wá búlọ́ọ̀kù ẹ̀ débi pé ọ̀ọ́kán báyìí lè túnmọ̀ máa yọjú wo sáré ànábì pẹ̀lú láǹfààní àti fọ́ọ̀kan nígbà àwọn kan ti ń súnmọ́ bẹ̀ tí wọ́n ń bú yẹpẹ̀ wọ́n ti ń súnmọ́ bẹ̀ tí wọ́n ti lọ́n fọ́ para sáré tí wọ́n ti fi para

Súnmọ́ sọ̀láàtì máa sọ̀láàtì dáìmí alárasí lílé kúrẹ̀ṣì ìṣẹ̀lẹ̀ kọ́tà ní. Ọwọ́ ń sọ ipẹ̀ yìí sẹ́yìn náà bá nígbàgbọ́ wípé Bùlá Mahamadu náà jẹ́ ànábì ọlọ́run. Eṣe tẹ̀ wá sí síbi tó kú sí. Alárasí lílé kúrẹ̀ṣì ìṣẹ̀lẹ̀ kọ́tà ní. Táwọn èèyàn tún ṣìkù tí wọ́n fi ń ṣe nǹkan yìí ṣá yàní tí wọ́n tún sì ń pe ẹlòmíì ní ànábì ọlọ́run lẹ́yìn sáré ti kú wọ́n máa kù láyé ibi tẹ́yìn bá máa nìdí lẹ́yìn màmá rí nàdí. alárọ̀sí lèlè kúrò sí ilẹ̀ kọ̀ọ̀tà mi. jákujàku pọ̀ táwọn èèyàn máa ń ṣe àwọn kan náà ní ta mẹ́nu báyìí àníká dúró lójú ọ̀nà tọ́lọ́ wọn bá níká fẹsẹ̀ lé bẹ́ẹ̀ bá ti lóun fẹ́ fi kún un fẹ́ yọ kúrò abẹ́sì jẹmọ́ rẹ̀ lọ́wọ́ àwa kírun kò ní nírun agbáwẹ̀ kò ní láwẹ̀ téèyàn bá ti ń dáàdì ọkàn pé Muhammad bin Abdullahi bọ́lá òpin ànábì ọlọ́run tó bá kírun kò nírun tó bá gbáwẹ̀ kò láwẹ̀ tí gbogbo àfáyé kábẹ̀rẹ̀ sí tẹnumọ́rọ̀ yìí dáadáa ni wọ́n jẹ́ ìrẹsẹ̀ àwọn náà tẹ́ ní àwọn ilé ẹ̀kọ́ pẹ́ àwọn ọmọ wọn há alùkùránì tí ṣe díẹ̀ bí wọ́n ṣe competition kan ẹ̀rí nínú àwọn wọn iwájú ni wọ́n máa ń wà lórí kíni lórí àdìyàn kan tí ó dáa Ibi ọlọ́run bá kójọ kó bá ṣàlékún ẹ̀yánú rẹ̀ fún àpáhàbà. Wàhálì wà sáhàbì ìlànà. Gbogbo ẹni rẹ̀ tí wọ́n jẹ́ àwọn ẹni mímá. Alhàyè fi. Torí gbogbo àná gbogbo àwọn sàhábà pátá kó lò hùn mọ̀ọ́dọ́ọ̀lù. Agbọ́dọ̀ gbàgbé gbogbo wọn lásòkè délẹ̀, ọ̀dọ́ọ̀lù ni wọ́n. ẹni tó dúró dédé ni wọn ẹwọ ní ọgbọdọ bẹnu àtẹlẹ ní kẹni nínú àfọhàbà. wà á lè ní wàsáhàbì ilẹ̀ àbọ̀rárì. àwọn bàbá ńlẹ̀ yorùbá wọn ní wọ̀nyí lè bú àgbà ní umaru yẹn gan pàápàá wàhálà rẹ̀ pọ̀ jù lágídí à. wà á lè ní àbọ̀rárì.

ẹ tó bẹ́ẹ̀ ẹ lè tó rere ibi táwọn ẹni yìí ti dé kódà ẹ lè dé làjì fún wọn tó dé ní wọn ní pọ̀ láyé lọ́dọ̀ ọlọ́run. ọ̀ọ́lìyí wọ́n sábì ládìrọ́ọ̀rì. Òpèlè náà ẹ̀kọ́ ni o. Alẹ́hàìsí marọ́ ti balẹ̀ fàkọ́rì. Àwọn kan lónìí máa ń gbé Abubakar ṣépè ni o. Alẹ́hàìsí marọ́ ti balẹ̀ fàkọ́rì. Wọ́n gbé Umaru ṣépè. Wọ́n bẹ̀rẹ̀ sí sí àwọn ẹni eré tàná, wọ́n tó fi kàn yá wọn Aisha, wọ́n bẹ̀rẹ̀ sí làánà wọn al-azim tí ẹ̀mọ̀ páwọn kan náà tún bà bẹ́ẹ̀ ẹ̀ pẹ̀lú àwọn náà ní mùsùlùmí àwọn ilé ìnáwó gùlátù ṣíà agbọ̀dọ̀ máa máa sọ nípa tí wọ́n náà àwọn fírkọ̀ pọ̀ gan fírkọ̀ pọ̀ gan tí wọ́n ti yapa nínú islam yìí pẹ̀lú àwọn àjíyọ́ kan bí ò dáa àwọn ilé yìí ò ní tó bá ń ṣàlùwàlá wọn ò ní ṣun ẹsẹ̀ wọ́n á fi omi wọ́n á fi ṣe mọ́fíṣù ẹsẹ̀ ni bá ṣe ń fi omi pa orí bẹ́ẹ̀ náà ni wọ́n ń fi omi pa ẹsẹ̀ báyìí wọ́n sọ́ọ̀tù bọ́ ṣe ń ṣe nìyẹn wọ́n rẹ̀ ní kírun kan wá forí kan ilẹ̀ tí wá báyìí táwọn bá fẹ́ kírun wọ́n ti ní àwọn òkúta tí wọ́n tí wọ́n mú dání orí ẹ̀ ni wọ́n máa forí kan àbí kẹ̀kí wọ́n mú ìka àwọn méjèèjì báyìí tí wọ́n fi kanra wọn kan wá gbórí lè àwọn kan lélẹ̀ yẹn náà tẹ́rí náà pọ̀ táwọn èèyàn ti ẹ̀ǹkéjì ara wọn nínú rẹ̀ ẹ̀yin ò ṣe dúpẹ́ fọ́lọ́hún tọ́lọ́hún bá ní kàgbọ́yé súnà yí ẹ̀yìn alhamdulilayi kẹ́rẹ̀ máa bá ilé náà bí ọlọ́run ẹ má ṣe pè fún wọn. ilé àlè iye láàrin fàkì. a dúpẹ́ fọ́lọ́hún bá wọ. àṣà ni ilé àṣẹ àyèwò ìlẹ̀mọ́ fáríkì. iṣẹ́ mú àyà méjì wá láàárọ̀ yìí kíra àwọn kan mi tó wà wájú wa ta fẹ́ gbájúmọ́ lẹ́yìn sábà ìdánilẹ́kọ̀ọ́. lánàá ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ yìí dé ومسا عليه الصلاة والسلام قلوا مباشا جيهم فهم وإذ وعدنا موسى وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فقتلوا أنفسكم ذلكم خير لكم عند بريئكم فتاب عليكم فتاب عليكم إنه هو التواب الرحيم ọlọ́run bá ń sọ fún anínà alukóránù wípé. àyíké wá dènà mọ̀ọ́sá àrùbá iná lẹ́yìn látàn. wọ́n ní pàtàkì ọlọ́run abá ní àjọsọ sọ fún ànábì Mùsá yìí pé kúkàn sí wa òun àti àwọn èèyàn rẹ̀ nígbà táwọn náà ń ṣe ìbéèrè pé báwo la ṣe fẹ́ máa sin ọlọ́run ọba tó ń bì í a ní bùkátà sí ìwé òfin ànábì Mùsá fẹ́ lọ gba òfin látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run wa ní kó kó àwọn èèyàn rẹ̀ wá wọ́n wá dúró arba'ina layla fún ogójì ọjọ́ lèmi ẹ̀kọ́ọ̀tìnà èmi tá a fún ládéhùn sí pé kí anábì Musa wá anábì Musa gbéra láti lọ pàdé ọlọ́run. wọ́ọ̀dìnà Musa منيقة رده أربعين ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين أي ليتي أتوقعي أتوقع أننا سورة الأعراف ولكن أعراف إيه ني سورة ما بعد نسبة àdéhùn tá a kọ́kọ́ sọ fún tẹ́lẹ̀ wa appointment ta a fún thirty days ní tẹ́lẹ̀. àwọn tún wá padà wá ní kó di ogójì ogójì ọjọ́ ọ̀rọ̀ ṣe ń bọ̀ mẹ́ta sí ní àlàyé tó pọ̀ torí bí ogójì àwọn èèyàn kan tún sọnù àwọn kan tún sọnù àwọn náà tún wá ogójì kan nínú síbẹ̀ náà ni ṣẹ́rí wọn rí àlà ọlọ́wọ́n bá ní ogójì náà la fún un náà ìbátá náà bí Mùsá wá fẹ́ gbéra ó wá sọ fún ọmọ ya rẹ̀ Harun òkùlùkù tí a bá fẹ́ kò ń gẹ́gẹ́ bí ìṣesí ìyá máa fẹ́ nìkan délé ìyẹn gbọ́dọ̀ ní kọ̀lẹ́fà ń ẹ̀yẹn mójútó lé o a kì í ṣe mà anábì Mùsá ní wọn náà mójútó lé ọ̀pọ̀lọpọ̀ ní èmi kọ̀rọ̀ mi bá mi mójútó àwọn èèyàn mi wà á sílé jọ o asìlẹ̀ instruction anábì Mùsá ń fílẹ̀ yìí wà á sílẹ̀ dáadáa o wọ́n láta ṣe dọ́mà o sẹ́bí lálùmọ̀sí ó jẹ́jẹ́ o wà á má bẹ̀yìn jẹ́ o. àṣìlẹ̀. pẹ́rùpẹ́ngbà mi sẹ́yìn bá sí nìkan ẹlòmíì tó bá rólé de ni a ti bá bẹ̀ jẹ́ kíyàn tó dé. àṣìlẹ̀. anábìyàn wọn sámọ̀ pa anábìyàn ọlọ́run ni Harun ṣùgbọ́n dárọ́jà ti ẹ ju ti àná ó ju ti Harun lọ ó dẹ̀ lẹ́tọ̀ọ́ òun náà ló bá bẹ́ẹ̀ lọ́n kókó lọ́n sọ́dẹ̀ nìkejì òun kó dẹ̀ ṣe lánàá bí ọlọ́run lábẹ́ bẹ́ẹ̀ náà ó lẹ́tọ́ àti tún ṣèkìlọ̀ kalẹ̀ fún kó tó lọ. òkòló fún ní ibi kọ́ọ̀ní wàá sílé. dúró tèmi lọ́dọ̀ àwọn èèyàn yìí kó máa bá mi ṣojú. wọ́n lá àtàtàbí ìsàbí láàyè fọ́fọ́ ṣèdè. a kì í ṣe é mọ̀ láàrin wọn àwọn òbílẹ̀ jẹ́ lè jáde ìyẹn ni àwọn mọ̀kùsídò wọ́n láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìlànà mọ̀kùsídì ìdọ́fà ló yẹ kó gba mọ̀kùsídì náà ìpìlẹ̀ rẹ̀ ní mọ̀kùsídì náà tàbí ìlànà mọ̀kùsídì náà ìdọ́fìlẹ̀ anábì Mùsá ni wọ́n láti tẹ́lẹ̀ tẹ́bí ìlànà mọ̀kùsídì má tẹ̀lé ìlànà àwọn òbílẹ̀ jẹ́ yìí o tí wọ́n bá gbọ́ tí wọ́n dé o tí wọ́n bá fẹ́ ṣe nǹkan míì tí ò bá ìlànà tọ́lọ́hun mu ń tà ń ṣe bọ̀ ẹ má yẹ kó lórí ẹ o má jẹ́ kí wọ́n dá tuntun lẹ̀ kí wọ́n náà wá rọ́ tẹ̀lé wọn o anábì sallallahu alaihi wasallam ọlọ́run dìde sọ fún nínú al ni pé wà ń tó ti akthara man fil ardi yudilluka an sabilillah tó bá tẹ̀lé ọgọ́rùn àwọn èèyàn tó wà lórí ilẹ̀ ayé wọ́n sọ ẹnu kó lójú ọ̀nà torí pé àwọn èèyàn fẹ́ darí ẹ̀ ní kódà àwọn tó ń pọ́wà tí wọ́n fẹ́ máa darí ẹ pé ẹ̀sì pẹ̀lẹ̀ àdúgbò tó ní ilẹ̀ torí pé ọlọ́run ti jẹ́ kó mọ àwọn bàbá ìsọ̀rọ̀ yìí tí wọ́n tà á pẹ̀lú bọ́lá ń ṣe làwọn kóró níbi aburú fìràwọ̀ kò sí ìtólẹ́kọ̀ọ́ fún wọn kò ìtólọ́pẹ́ fún wọn wọn tún yọwọ́ bí obì anábì musa wa sọ tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ ìrìnàjò tiẹ̀ kí wá ṣẹlẹ̀. ọmọ tó wà ń bì àmì ni wàádìí ni. قراءة المجاهد أن وعدنا ìwọ́n kẹrọ àìsọ́ wà mọ̀ṣíhóró jù táwọn olè máa ń fi tí wọ́n ń kà tí wọ́n dẹ̀ ń lójú ọ̀nà ni wọ̀n á dìnà ká wá rí ń bò mí ká ní kàkọ̀kà ni wọ́n kà yìí وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. ẹ máa wá ẹjọ́ àni sọ̀hà náà jáde wá pẹ̀lú. ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون ṣe àárọ̀ fi hàn àti ìparí ẹ̀. wàlá máa já àmúzá lèmi kọ̀dínà wàkàlámáwò rábùhù. wọ́tánàbí Mùsá débi tọ́lọ̀ wọn bá fúládéhùn sí pé kó máa bọ̀ wàkàlámàhù rọ́bùhù ọlọ́run bá rẹ̀ wá bá sọ̀rọ̀ kọ́lá wàkàlámàhù rọ́bùhù kọ́lá kọjá wánà dáhù rọ́bùhù

tóun àtọ́lọ́run jọ ń ẹ̀sìn jẹ ọ̀rọ̀ báyìí sanabi musa ń sọ̀rọ̀ tọ́lọ́run bá ń sọ̀rọ̀ kì í ṣe pé jìbìrì lù sọ fún musa wípé Allahu akbar kí ni ẹ ló gun ànábì musa pé á ah, ẹni tá à ń gbọ́ wọn rẹ̀ ìyàwó yẹ kárì à ń bọ̀ yẹn musa ń gbà sí ọ̀rọ̀ ṣẹlẹ̀ báyìí Kàlámàwó àbúrò. Ọlọ́run bá sọ̀rọ̀. Ọ̀làrá ti àrí ní àwòrán ilé yìí. Alábì Mọ́sá ni Ọlọ́run. Àrí ní. Ọ̀rìn ni à ilé. À ilé. Fàmíìsì mi jọ ìyànjá fún mi mo fẹ́ rí ẹ̀. Jẹ́ kí n rí wọ Ọlọ́run. Àmọ́ ti gbóhùn ẹ̀ yóò tí mò ń gbọ́ yóò dùn ó yẹ kéré ohun ẹni tí ó ní ohun yìí. Àrírí ọ̀rọ̀ ilé yìí. Ṣé mọ̀ wípé tí a bá ń gbọ́ ọ́díò, a máa wọ ní lára, ṣùgbọ́n tí a bá tún wá lọ́pọ̀tínítà àti tún wá wo fídíò, eléyìn náà tún wá mú ẹ̀ lára pé ẹni tó ń sọ̀rọ̀ rí, ẹni tó ń sọ̀rọ̀ rí. Anábì Musa ní òun ti ń gbọ́ ọ́díò, òun ti ń gbóhùn Ọlọ́run. Àrírí ọ̀rọ̀ ilé yìí òun fẹ́ rí ọlọ́run kọ́ọ̀lá ọlọ́run bá wá dá lóhùn wípé láàtàrọ̀ ní wàlákìnì lórí ìlàlìjàbá lè báyìí ní sàkọ́rọ̀ mọ́kànà ó fàṣà fàtàrọ̀ ní. téèyàn bá fẹ́ gbọ́ ẹ̀sìn yìí téèyàn bá ti gbìyànjú àti gbọ́ yé àlàáfáà mi sára ti sọ́ọ́lẹ̀ èèyàn á ṣìṣe èèyàn sọnù àyà kan sí nínú Al-Kùránì nìyẹn lè sára ẹ̀ sọnù tí o bá farabalẹ̀ kó gbọ́ yé báwọn ẹni rẹ̀ tàná ṣe gbọ́ yé gbọ́dọ̀ ń sọ́lọ́ wọn bá sọ́n bí àwọn kan tó tara ilé yẹn sọnù lan tarani. lan tarani. ọlọ́ni Musa ò lè rí mi láéláé. lan tarani. sábà sọ bẹ́ẹ̀ náà rí sọ láéláé. lan tarani. náà gbé àsọ pé lọ́rùn lọ́rùn láéláé náà lásọ ọlọ́ni láéláé fún àbàdà òwò nílé. lantara ni. láńkẹ̀dẹ̀rẹ́ nínú èdè lárúbáwá nínú náhù nínú arabic grammar nọ́bí yìí kí ló máa ń ṣe alábàdì tó bá ti fi lè sọ pé lápẹẹrẹ kí sọ pé láàzhab ilal markaz ò lọ sí markaz èní ni mi ò lọ mo lè lọ lọ́la àbí mi sí lọ nísìn mo sì lè padà lọ lọ́sàn ṣùgbọ́n kí sọ pé lánìí azihaba ẹ̀rìkọ́ni tó bá tẹ̀lé wọ́n tẹ̀lé òkè ló máa fún arábì tó gbẹ̀yìn ó máa fún mọ̀tọ́rí òyìn a fún ní nasubu lánìí azihaba ní ò ní lọ láìláì láǹtàrọ́ ní ó yàtọ̀ sí lá azihabu àti mọ́ azihabu ní ò tí ì lọ ní ò lọ mi ò ní lọ ẹ̀yìn ọlọ́run bá sọ fún Musa pé lánàá. lọ́ntàrọ́ ni. káfíń Musa máa tún máa lọ jẹ̀rán pé ẹ sọ́lá bá ṣe sọ fún pé látàrọ́ ni ò lè rí mi kọ́sẹ́ nígbà wá ni ẹ̀mọ̀ pé ìbéèrè àti wá alábi Musa sọ̀rọ̀ sọ̀rọ̀ ni. lọ́ntàrọ́ ni. kó máa tún wá ti fẹ́ nígbà wá ni máa wá rí ẹ ọlọ́run ṣùgbọ́n kó bá máa wá dàbí ìgbà tí àkílọ́ ọlọ́run bá wá ṣe fún mi kánàbì mọ́sá tó béèrè béèrè mi. wà láti ní ọ̀bùrì lálẹ́jàbà lè mọ ilé sàbárà fàtàrà ni ọlọ́run ní ṣùgbọ́n o. ó ń sọ̀rọ̀ ìlànà ìjábálẹ̀. máa wo òkè tó wà lọ́ọ̀kan yìí. báyìí ìsàmọ́rọ̀ máa bá a nà ó. tókè yẹn bá fi lè dúró lójú kan ṣogbo iṣẹ́ ìwò yẹn tí kankan ò ṣe tí ò yẹ kí. báyìí ìsàkọ́rọ̀ màkànà. màkànà ó. tókè yẹn bá dúró bó ṣe ìwò yẹn náà tí kankan ò ṣe. báyìí ìsàkọ́rọ̀ tí nǹkan kò ṣẹlẹ̀ ń bẹ̀ fọ́sáwọ́ fọ́sàrọ̀ ni àjásíkò ah, súnmọ́ kò rí mi nìyẹn ó yá máa wò kí yẹn máa wò anábì musa bá sírẹ̀sì pẹ̀lú kí ó náà bá ń wò ọlọ́run ní bá ṣe fìmọ́lẹ̀ wa báyìí sára òkè. lè jábàlì àpáta yìí ìmọ́lẹ̀ àwọn ọlọ́kàn tó mọ́lẹ̀ sára rẹ̀ lásán. Yàìlẹ̀hú dáká. Òkúbá fọ́ pẹ́rẹpẹ́rẹ. Wàkọ́rọ̀ Mùsà àṣọ ìkọ́. Tó keje fọ́bà yìí àpáta yẹn bó ṣe tóbi tó yí pẹ́rẹ́rẹ́rẹ́ ilẹ̀ẹ́lẹ̀. Ah! Wàkọ́rọ̀ Mùsà sọ ìkọ́. Sọ ìkọ́. Sàlẹ́bí Mùsà bá ṣubú lulẹ̀ gbọ́ngànà ah!

kẹ́nìkan náà tí wọ́n jọ ń pé nílé kí ẹ wá aṣọ ọgbọ́dá ti ẹ̀wá ìsìn ni òun wà dáborí ọlọ́sọ̀ ó ń bọ̀ wọ́n jáde sí ẹ̀ǹkùlẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ lọ́sọ̀ lẹ́bá pàdé ọkùnkùn Màlámá. Ah, tàjà lára bò lílì jàbá ní jàlá òòrùn dàkà wà kọ́ إقاء فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين Ànábì Mùsá ní báyìí mo túbá o. Ah, ọ̀rọ̀ tí mo sọ yìí pọ̀ jẹnu mi lọ, mi tún ní rìkwẹ́sì fúru ilé yìí má. Kọ́lá ya Mùsá. Ọlọ́run ló máa yọ mí. Kí ni sọ̀fẹ́ ìtúkà Alànà sí bírísà láti? ní sáàní wá ṣe bí ló yẹ kó mójútó mo fẹ́ rí mi lòó rìkwẹ́sì fún ìsọ̀fẹ́ ìtúkà mo kàn fẹ́ kó mọ̀ ní pé ìní ìsọ̀fẹ́ ìtúkà bẹ̀rẹ̀ sáàlẹ̀ alànà bẹ̀rẹ̀ sáàláàtì wá mo yàn ẹ́ báyìí mo ṣe lànà bí ọlọ́run mo wá gbé dáwà lẹ́ lọ́wọ́ wádìí kàlá mi ìwé tí fi jíṣẹ́ ọlọ́run rí òóyá bẹ̀rẹ̀ ṣe ọlọ́run dáwà bẹ̀rẹ̀ فخذ ما آتيتك وكن من الشاكرين ọlọ́run ìrìn ànábì ọlọ́run khudh ma ataytuka rẹ Mùsá àmọ́nà tí mo gbélé ẹ lọ́wọ́ yìí o gbà á dání dáadáa ọ̀bí kú wà má fi ọwọ́ kékeré mú o jímú dáadáa ní o mo dání ṣinṣin torí pé àwọn oríṣiríṣi challenges àsọtẹ́lẹ̀ lọ́lọ́run sọ fún ànábì ọlọ́run yìí. fọ̀kúnni ha. àfà tó náà bá ń ṣe wá sí àbí kó dúró tán. fọ̀kúnni ha. tó ṣe àárí àwọn oríṣiríṣi ìpèníjà. fọ̀kúnni ha. tó lè fẹ́ mú kó pàwọ́ àtìyà kó fẹ́ máa sọ ìfẹ́ nú àwọn èèyàn kó fẹ́ máa sí àwọn èèyàn kan wà ọmọ bí wọ́n ṣe mú tẹ́lẹ̀ náà náà mo jẹ́ láìkí gan-an bọ̀ ṣe rí tẹ́bá ti ń sọ̀rọ̀ ẹ má máa ṣe wá àti gbàgbé ọ̀rọ̀ àwọn amájí àyẹ̀ mo máa ó mú sí ẹ lórí nìyẹn ó fẹ́ kó máa bomi wọ́n dáwà ẹ̀ ṣẹ́ni bá ti ń ṣe lẹ́ṣọ̀ ìwé mọ̀ máa sọ̀rọ̀ àwọn oníjàlá bí yẹn ṣe máa ṣe lẹ́ṣọ̀ tí àwọn èèyàn ṣe máa wo iṣẹ́ lọ tá a bá sọ̀rọ̀ síbẹ̀ ẹ̀wọ́ ṣe rí mo máa ń gbádùn wà sí tún yẹn ọ̀rọ̀ títẹ̀kùn máa ń sọ yẹn ní ẹ̀fà àwọn èèyàn ló sì máa you know wá sí yẹn eh, àwọn olóṣìkan wọn máa gbọ́ ọ́dẹ̀ máa máa change àti máa máa tàkì wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ afẹ́ká sọ. fàkúnlẹ̀ àdínkù wà tí wà mọ̀rọ̀kọ́ mákàyà bọ̀lú bí àhásánì ha sàórí kan dàrọ̀ alfàṣẹ́gẹ́. ìtànkábọ̀ yìí náà àti ìkúrò bẹ́ẹ̀. ìyàgùn la. ọ̀rọ̀ anábìmọ̀ sáyé. alayhi salatu wa salam ìwà tí ó jí fànàbí Mùsá fi dọ́gba òwe òfin látọ̀dọ̀ ọlọ́run àkọsílẹ̀ tánàbí Mùsá sọ fún àwọn ayá rẹ̀ Harun òkúlùfò ní bí kọ̀ ní wá sílé ó ní ṣe nọ́mà àmì tó lè ṣe o ṣùgbọ́n unfortunately kánàbí Mùsá tó dé ilé ti dàrú o Allah ẹmọ bó ṣe máa ń káni lára sí kánábì Musa tó dé wàhálà ti ṣẹlẹ̀ o ọmọ kí bá lè lé jáde ńlé kó wá ń táwọn ìyàwó àtàwọn ọmọ fẹ́ jẹ lọ wọ́n tó dé ó ti di ń táwọn ará àdúgbò ti ń bá àwọn ìyàwó méjì parí ìjà ah bẹ́ẹ̀ àpé tó bá kọ́kọ́ dé báyìí akọ́kọ́ mú di lọlẹ̀ lẹ́lómi fi ní stroke irú kí lélẹ́yìn irú àṣàwò rèé anábì musa bá wàhálà àti wọn lọ òun ti mọ̀nà ọlọ́run ti sọ sọ́nà ọ̀rẹ́dì òun wá tún lọ gòfin fún wọn tí wọ́n á fi ṣẹ̀sìn ṣùgbọ́n níwọ̀n bá àgbà sáfìlì musa fi lọ yìí àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí tẹ̀ nǹkan mi wò ẹnì kan tí wọ́n ń dáwò. àbábẹ́ tó mọ̀ ìkìlá bàdé wà tó ń sọ̀lẹ̀ mọ́. wọ́n ti mú òkété ìgbìmọ̀ àlùmọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí sin wọ́n ti bọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣẹbọ. wọ́n ti wá ń parọ́ ojú ọlé nǹkan yìí lórí iṣẹ́ ìmọ̀ pípẹ́ kan tẹ́lẹ̀ wọ́n ti sọ fún àgbẹ̀ wọn sàkókò bá wọn náà wá nǹkan kan. ìní àlànà ìlànà kàmá láhùn àlẹ́ àtún. sórí àsọ fún wa pé iná kò kọ́ ọmọ tẹ̀jì halo. ọmọ tẹ̀jì halo. aláìjẹwò aláìmọ̀ kan ní ìfẹ́ tó ń ṣe yìí. màmá tọkọ dúdú mi ìlà. ṣùgbọ́n ìmídìí Ah, náà rà bí bá mú ọ̀gẹ́dẹ̀ ìgbè màálù yìí. nígbà tí. nọ́mbà bẹ̀rẹ̀ sí sí nọ́mbà ń pèlè ọlọ́run lẹ́yìn. àtọ̀rọ̀lẹ̀ nínú sọ́ọ̀kì kan àǹgbàtà ni Musa jẹ́ àti Musa bá kọjú sọ́mọ ìyá rẹ̀ Harun. áá ah, ah, ó ní rẹ̀ ṣọwọ́ ayẹ kó jẹ́wọ́ ló bá mú ẹrùn pọ́n ọmọ ìyá rẹ̀ ló bá fi ń fọ́ ọ́lá yìí. wọ́n á máa rọjà Musa ìlà kọ́ọ̀mì ìbọ̀dìbà فقال بئس ما خلفتموني من بعدي أأجلتم أمواتكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم سلافوني وكادوا يقتلونني ولا تشمت بي العداء ولا تجعلني مع القوم الظالمين. Anábì Mọ́sẹ̀ tó kọjú sínú lẹni tó fi lélẹ̀ Lẹni tó fi lélẹ̀ náà wọ́n sọ fún ní kí ló dé báwo ló ṣe wá ṣẹ́yìn yìí kọ́lá àgbọ̀nà ó máa ó náà wá ní anábì Musa kan pé rẹ ọmọ ayá mi tí mo fi lélẹ̀ fún báwo ló ṣe wá jẹ́ kí ló náà wá ń sọ kọ́lá àgbọ̀nà ó máa iná lẹ́kọ́ máa ṣẹ̀dá fún ní náà rẹ̀ ya apá mi ò ká wọ́n gbà tó lọ tán wákàtú yàkójú Wàkàdù yàgòjìlú nàní. Alábì Musa ni wàkàdù yàgòjìlú nàní. Wọ́n ti fẹ́ lè pa mí. Yàgòjìlú nàní. Gbogbo bí mo jẹ́ sọ fún ọ pé ìwòlè tún dánwò yìí, ìwòlè tún ṣe yìí, ẹni mi ò ká wọn. Wọ́n ti fẹ́ pa mí wọ́n fòrò ẹ̀mí mi. wàlá tó ṣe mi ti bí aláàdá wàlá tẹ̀jẹ̀ àlè ní màálíkọ̀ mi bọ̀ ní ní máa wàá rò pé mi ni mo balẹ̀ jẹ́ o jọ ṣe mí pẹ̀lẹ́ o ṣe mí pẹ̀lẹ́ bàtà náà bí mo sá dé ẹni tó fi kọ́ra mọ́ náà lẹ́ni tó fẹ̀yìn lẹ̀kún ẹni tí a máa da blẹ́mù lé lórí náà lólórí tébì kan bá ń da olórí ni ìṣẹ́ bá mẹ́hẹ olórí ni torí ẹ̀ tí wọ́n bá fún ẹ ní àpọ́ìntímẹ́ǹtì kan ohun tí wọ́n ẹ̀ tẹ́sì lọ́dọ̀ ẹ̀ pé kó tún rẹ̀ ṣe mo wá eh, èmi ni mo tẹ́lẹ̀ yìí èmi ni mo ti sọ wọn kìí ṣe níùsì mọ́ lọ́dọ̀ àwọn èèyàn kìí tó bá bàjẹ́ lọ́ndà ẹni wọ́n fẹ́ sọ dìròyìn tó ní pé tí wọ́n ẹ̀sẹ̀sì lọ́dọ̀ ẹ̀ náà ni pé kò túnbẹ̀ yẹn ṣe kò ṣe dáadáa kò ṣe náà mà ṣùgbọ́n tí nǹkan bá mẹ́hẹ ẹ̀hẹ́n ìyẹn ni àwọn oníròyìn fẹ́ gbọ́ ìyẹn ni tí wọ́n bá ṣe ni wọ́n máa pè wọ́n pé wọ́n bá kọ ilé ìjáde àti eléyìí o ẹwà pẹ̀lẹ́ àti ṣe léyìí o ṣùgbọ́n àdá tí wọ́n bá ṣe à ó yẹ kó pa wọn ti dé فرجع موسى إلى قومه غضبان آسفا Aláyé Mọ́sá padà wá bá àwọn èèyàn rẹ̀. Bàdìbánà àsìfà. Lẹ́ni tó ń bínú tó ń fara ya. Ọ̀la ya kọ́ ọ́. Aláyé Mọ́sá ní ẹ̀yìn èèyàn mi kí ló dé? Alámiyá ìdè kú múra kù kọ̀ mọ́ wá dání Hásánà. Kọ́lọ̀ síwájú fún yín. amara tó máa yẹ sí làálẹ̀ kan bùkátà bọ́ mi wà bẹ̀ kan. ọ̀sán sọ fún kókó tí ọjọ́ ni kí tó kú òlé. wàhálà fún tó ń bá wà ìdí. lẹ́nu wọn bọ mélòó síra wọn kí lẹ wá jà yìí kí lẹ wá yà yìí kí ló wá dé báyìí báyìí. ọ̀lú. ẹ wá yapa àdéhùn àjọsọ wa. wàhálà fún tó ń bá wà ìdí. àwọn sọ fún àpè musa pé. ọ̀lú náà. àkàlàfùnà mọ́ ìjàkadì nàlèdìnà. wọ́n ni àwọn náà dédé yapa àjọsọ wa ìta ṣe yínà kìí ṣe tó wà ní kápá wa pé ká ṣe bẹ́ẹ̀ wàlá dínà ṣùmílínà àwùsàrà mìíràn ti lè kọ́ ẹni táwọn lè mú sákọ́kọ́ àtàkì kìí ṣe ọmọ ya rẹ̀ Harun tó fi ń sọ fún pé látàkù ilé ìyàtì wà láàbẹ̀rẹ̀ àti ó ní jọ máa fi irun kan mi tó rán nígbàtá níbi Musa dé ó ti fi ọwọ́ kan fa irùngbọ̀n rẹ̀ ló fọ́ kan fa irun orí ọmọ ya rẹ̀ Harun ó wá ń lójú ẹ̀mí ẹ lójú ayé ẹ lélẹ́yìí dẹ̀ ń ṣẹlẹ̀ wọ́n bá fẹ́ bàjẹ́ tí wọ́n lè túnṣe ní Harun náà wá ń dá anábì Musa lóhun alayhi salatu wasalam ó ní kìí ṣe mi ọ̀rọ̀ ẹ̀sùn àyà ó ní kìí ṣe mi ó ní ẹnìkan ní títọ́ ha ó ní ẹni tó dá wàhálà yìí lẹ̀ ó ní sáàmì rí yìí wọ́n ní sáàmìrí yìí ló ṣiṣẹ́ sáàmìrí yìí tó ṣiṣẹ́ yìí Musa náà lórúkọ tiẹ̀ náà wọ́n fi pè ní Musa sáàmìrí yìí rọ̀ẹ́sẹ̀lẹ̀ ayá sọ̀hà ìdá náà ó wá ń sọ fún pé ẹni wàhálà yá Harunu máa mánà àkàyè ìbírọ̀ àìsàn Anábì Musa ní yá Harun. Máma nà ká. Kí ló kọ̀ fún wọn láti tọ́ fún? Ìlera ìtàn ọmọdé ló. Nígbà wọrí wọn tí wọ́n nù, kí ló dé tí wò pè wọ́n pa? Àlá tàbí àní àbáṣọ ìta àmọ̀rí. kí ló ní ṣòwò fẹ́ tẹ̀lé mi mọ́ ni ṣòwò ṣe tí mò ń ṣe mọ́ ni. àbá àṣà ìdààmú tó fẹ́ ṣe tiẹ̀ lọ́sọ̀ọ́ tó fẹ́ yagbá ni. kọ́lá abẹ̀dà ó máa ibi tí òun àti wá ń da lóhùn rí pé. látà kọ́sílélé àti wà ládìrọ̀ sí i. ó ní látà kọ́sílélé àti jọ máa máa lẹ́yìn àní eléyìí náà jẹ́ ń ta àmọ́ fáwọn anábì ọlọ́run nínú súnánù wọn ni kán máa fi rùn gbọ́n lẹ̀. láti àkọsílẹ̀ ìyàtí. àrùn náà alẹ́ sọ́láàtù ọ̀sára òun náà ní ẹ̀rùn gbà. aláàbẹ̀rẹ̀ àti. ó lè ní ìsọ ní pé láti àkọsílẹ̀ ìyàtí má fà mí ẹ̀rùn gbọ̀n ó sì mi bọ̀ ṣe dìímù yẹn. wọ́n láàbẹ̀rẹ̀ àti. orí mi tó fa inú ẹ̀ náà inú wọn máa ń pọ̀ nínú antikaf àwọn ìyàwó rẹ̀ a máa bá fọ́ a máa bá fọ́ irun rẹ̀ a dẹ̀ bá yá. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ń ń dá wa. Látàkùn tìmìlì àwọn ẹ̀yà yẹn ti wọn irun tí wọ́n máa ń kù, àwọ̀ wọn dẹ̀ máa olójú kòkòrò aláìní tẹ́lọ́rùn olè aṣẹ́wó lọ́dọ̀ tí wá ń bí òun náà bá yà lọ tó irun márùn-ún wá gùn sẹ́yìn òun náà fẹ́ dàbí àwọn òyìnbó ẹ̀mọ̀ pé irun tó bá gùn ló dùn kù so ló náà fi sọ fún má خشيت أن تقول فرقت بين بني إسرائيل. Ṣẹ́rìpẹ́ni tó bá dilé mú gbà mí, a tún ṣe pẹ̀lẹ́ tó bá fẹ́ tèkè decision kan náà tún rò lẹ́mìí bí á kó máa tún dàbí ìgbà mo tún di aláṣejù ó ní kì í ṣe pé èmi náà jẹ bẹ́ẹ̀. ìhànṣí dùn. èmi náà gbọ́ ní ìsókè máyà tí mò ń kan tó sí. ìhànṣí dùn. èmi náà mọ tó yẹ kí n ṣe. ṣùgbọ́n ẹrù tó ń bà mí gbà tí wọ́n tó ojú wọn wà sílé. àjẹkù làfàrọ̀ peter bẹ́ẹ̀ náà bá ní ó ní kò máa ní mọ́ ṣòkun yà láàrin àbáná ìsọ̀rọ̀ ilé mi ni mo dá ní wọ́n rú. ọ̀dà ní farabalẹ̀ gbọ́ngbà tó bá tẹ́ torí pé mo ti dalẹ̀ rú mo ti ṣe àwọn kan léṣe ó ní mo nǹkan ṣẹlẹ̀ o. ọlọ́fàmà ọ̀tọ̀bù káyọ̀ sàmìrì. àwọn ìbí musa bá kọjú sàmìrì pé wọ́n ń tiẹ̀ ni wọ́n fẹ́ sọ. wọ́n bá tẹnu bọ̀rọ̀ pé a. Bàtúrútù bí máa lámìyà gúúsùrú bí i. Àkọ́bá bí tún kọ́ bí tọ̀tà nínú àṣàrí rọ̀sùlé fanábá bí tún àwọn kàdá lè kàṣà wà láti lè náà fún sí. Ibi tí ọ̀rọ̀ Sámìrí yìí náà láti máa tẹ̀síwájú. Kí ló wá ṣokùnfà gbólóhùn láàmì sáàtà? Eré táwọn èèyàn kọ sílé lónìí. Ị àjọṣepọ̀ rẹ̀ níbi kíkọ sílé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó fẹ́ kí nínú ilé mùsùlùmí tẹ̀ ní balẹ̀nà ọ̀nà wọn lè ní àti wí àkókò àwọn rẹ̀ wá lọ́dọ̀ tí wọn wọ́n ni láàmì sáàsà kí gbóná wọlé kídà ni wọn tó sún sáàmì ríyù débi tó ṣe kí wà ní táwọn olùmẹ̀sí sọ́npa tó ṣe sàmì ríyù fún ara rẹ̀ gan kídà túbọ̀ tán rẹ̀ kí ló padà ṣẹlẹ̀ tó ń ìbẹ̀lọ́n kó jọ kó ṣe wá lẹ́ni tó máa gbọ́ tó máa gbà sídẹ̀ máa tẹ̀lé tọ́lọ̀ bá sọ kó máa ṣe wá ní agbọ́ máa gbà ìbẹ̀lọ́n kó máa ṣe wá ní kékeré àgbóyẹ̀ sí ọlọ́njọ́ tó wọ̀ fi yé wa àwọn ẹni tí wọ́n ti lọ yìí pẹ̀lú tí wọ́n fojú winá tí wọ́n tún dúró tán tí wọ́n tó rí rẹ̀ kúrò lójú ọ̀nà tọ́lọ̀ gbogbo yóò kó lè ṣẹlẹ̀ sáà náà láyé àdéhùn tààfin ní ṣèṣìlámù wọn tààfin ní dúró dédé ọlọ́jọ́ máa dúró dé bá wa. akólú máa tẹ̀sán àwọn ọ̀nà sọ̀rọ̀ ṣáà náà kàlọ́